mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni láàrin tẹríba àtòríṣe ni wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ìwà ìkóraẹni síta bí ọmọ ọjọ́ mẹ́jọ àti ìbanilórúkọ jẹ́ èyí tí wọ́n fi kan ìyá ọmọ eléyìí tí ó jẹ́ ti àtòríṣe abba natansha nípa sísọ ọ̀rọ̀ kò bá kùngbé nípa ayélujára ayélujára láti sọ nípa àìsan owó iléèwé ọmọ èyí tí àtòríṣe ń wù níwà léyìí tí ó mú ikọ̀ tẹlifíṣàn Orísun béèrè lọ́wọ́ ìlúmọ̀ọ́ká àtòríṣe ohun tí ó ṣẹlẹ̀ gan-an tó fi ń wu irú ìwà bẹ́ẹ̀ sí ọmọ rẹ̀ léyìí tí àtòríṣe tako àhesọ ọ̀hún wípé kò rí bẹ́ẹ̀ rárá àtòríṣe ṣe àlàyé wípé ìwò tàbí ìrí tí àwọn ènìyàn ń rí òun tí òun jọ ẹni tí kò tó bàbá ọmọ ṣe láti san owó iléèwé wọn ó sọ wípé arábìnrin yìí ń ṣe ohun tó ń ṣe yìí láti máa fi pa owó sí àpò ara rẹ̀ ni kí ó lè máa rí ojú àánú gbà lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn ó tẹ̀síwájú wípé ọ̀pọ̀ owó òun ni òun máa ń san fún arábìnrin yìí débi wípé ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó ń ti ìwé ìsanwó èyí tó fi san owó tó tó mílíọ̀nù méjì gẹ́gẹ́ bí owó oúnjẹ sí obìnrin náà ní ọdún 2020 àti mílíọ̀nù kan ó dín díẹ̀ ní igba ìyẹn 1.175 million naira ni arábìnrin ọ̀hún ti gbà gẹ́gẹ́ bí owó oúnjẹ lọ́wọ́ àtòrìṣe nínú ọdún 2021 àtòrìṣe wa sọ wípé kí àwọn ènìyàn máa wádìí ohun gbogbo dájúdájú kí wọ́n sì di òtítọ́ rẹ̀ mú kó tó di wípé wọ́n máa máa dájọ́ bákan náà ló rọ àwọn ènìyàn kí wọ́n rí i dájú wípé wọn kò máa kó ọ̀rọ̀ inú ilé wọn wá sí orí ayélujára nítorí wípé kò sí ìrànlọ́wọ́ kan tí ayélujára lè ṣe sí ìgbéyàwó tàbí ìbáṣepọ̀ ìfẹ́ ṣùgbọ́n ṣá di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ gbogbo ìlàkàkà àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti rí Nathan Shaba sọ̀rọ̀ lórí ayélujára gbogbo rẹ̀ pátá ló fi ìdí rẹmi bó bá tún ṣe jẹ́ àjàbalẹ̀ ìròyìn mẹ́wàá yóò máa fi tó wa létí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án olólùfẹ́ ìlú mọ̀ọ́ká tó ń todíke nígbà kan rí Pọ̀pọ́gìrì ló ti gbé e lọ sí ilé ẹjọ́ báyìí tó sì ń béèrè fún bílíọ̀nù mẹ́wàá náírà gẹ́gẹ́ bí owó ìtanràn bákan náà ni ó tún rọ ilé ẹjọ́ láti pàṣẹ kí àwọn ọlọ́pàá DSS dẹ́yìn lẹ́yìn wíwá òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká Tonto Dike ló ti fi fọ́nrán àti àwòrán tó ń ti àtẹ̀jíṣẹ́ láàrin òun àti Pọ́pọ́ Gree sórí ayélujára wípé òun kọ́ lòun bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí bí kò ṣe ọkùnrin Pọ́pọ́ Gree yìí gan fúnra rẹ̀ àti wípé ìtúká àlàáfíà òun lòun jẹ́ kó wà láàrin wọn kó tó di pé Prince Pọ́pọ́ Gree bẹ̀rẹ̀ sí ní dúkokò láti fi òwò àti àṣírí tó ń bẹ láàrin òun àti ẹ̀ síta gbangba ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Ẹniọlá Badmus ló ti fi ayélujára rẹ̀ kéde wípé ogún ọdún rèé lórí ìtàgé sinimá fóun wípé kì í sì ṣe ọdún àwàdà rárá Ẹniọlá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ayọ̀ rẹ̀ hàn níbi tó ti ń jó tó sọ wípé ogún ọdún kì í ṣe erémọdé nídìí iṣẹ́ eré orí ìtàgé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìrònú àròjù a máa dákún ìṣòro ẹni bẹ́ẹ̀ ni ìwà ojútùú sí wàhálà ó ní ọ̀rọ̀ tí ìlú mọ̀ọ́ká olórin Zlatan Ìbílẹ̀ ń sọ lásìkò tí ó fi ọlọ́kan òjọ̀kan àwọn àwòrán rẹ̀ sórí ayélujára níbẹ̀ ló ti kọ sí ìsàlẹ̀ rẹ̀ wípé ìrònú àròjù kò ní ohun tó ń ṣe sí ni bẹ́ẹ̀ ni kò ní fún ẹni ní ojútùú sí gbogbo ìṣòro ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ti ń kí àwọn akẹ́kọ̀ọ́ torí kó yọ nínú ìjàmbá ọkọ̀ èyí tí gòròdóòmù ìkẹ́rù ìyẹn kọ̀ńténà wólù nílọ́lọ́ yìí ṣùgbọ́n tí olódùmarè kó wọn yọ nínú ewu léyìí tí wọ́n sì ń kí gbogbo wọn wípé ẹ kú yíyọ ọlọ́run ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn láti máa sọ wípé ọlọ́run ó káre ó iṣẹ́ nínú ọ̀la ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Ṣọlá Allyson ló ti fi fọ́nrán fídíò ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí rẹ̀ sórí ayélujára rẹ̀ Ṣọlá Allyson ló ṣe eléyìí lórí ayélujára náà láti ta àwọn olólùfẹ́ rẹ̀ lólobó wípé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí òun ni òun yóò ṣe ọjọ́ ìbí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ ìlú mọ̀ọ́ká ni gbogbo wọn ti ń kí àgbà kọrin ni King Sunny Adé wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí wọn èyí tí ó bá wọn láyé láàyè àwọn bíi Àtòrìṣe Mega 99 Aláyọ̀ Singer àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bẹ́ẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ wípé bàbá kẹ̀pẹ́ láyé láàyè àti láàyè tó dára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì adẹ́rìnpòṣónú Chris Clown ló ti ń palẹ̀ mọ́ láti gbé ìyá ọmọ rẹ̀ ìyẹn Jojo ní ìyàwó láìpẹ́ yìí ọ̀rọ̀ yìí ló jẹyọ lórí ayélujára nígbà tí Chris Clown fi àwòrán òun àti ìyá ọmọ náà sórí ayélujára rẹ̀ pé ìpalẹ̀mọ́ ti ń sún métílé tí n ó gbé ìyá ọmọ mi ní ìyàwó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká ọmọ́tọ́lá jọ̀ládé èkéyìndé ló ti fi sórí ayélujára rẹ̀ wípé kárìn ní jẹ̀lẹ́ńkẹ́ ká sì débi tá à ń lọ pẹ̀lú àṣeyọrí ó sàn ju ká sáré ká má débi tá à ń lọ tàbí láti rí ohun rere ṣe ọmọ́tọ́lá òun ló fi eléyìí sórí ayélujára rẹ̀ nígbà tí ó fi fọ́nrán fídíò kan níbi tí àwọn ọmọ kéékèèké mẹ́rin ti ń ṣe eré ìdárayá nípa gbígbé ṣíbí èyí tí wọ́n fi ibùsọ̀ kejì ṣùgbọ́n tí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń kánjú dá ẹrù wọn nù léyìí tó jẹ́ wípé ẹni tó ní sùúrù tó rọra ń rìn ní jẹ̀lẹ́ńkẹ́ nìkan òun ló ṣe àṣeyọrí lórí eléyìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí abẹ́ rẹ̀ wípé a ọ̀rọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ gbáà òun lélẹ́yìí kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé olórúkọ nìbàjẹ́ ènìyàn wá kiri ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.